ìṣọ́ràhù dalalata bil huda bí wọ́n ti ń gba owó tí wọ́n ń jẹun tí ò jẹun ó lè sọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run lápèjúwe wọ́n dàbí ẹni tó gbé ọ̀nà mà ó gbé e lọ́jà ọwọ́ àtà òfin nù ìṣọ́ràhù dalalata bil ọ̀nà mà ni kéèyàn ó kéwù ọ̀nà àmà ni kéèyàn ọmọ ntọ́lọ́run wí aláyọ̀ ọ̀nà àmà àna ọlọ́run ọlọ́run lẹ́ni ọba wa mà á tó ṣe pé bí òun tún wá bá rẹ̀ ní yaqtumuna ma anzalallah ni wọ́n ń wí nǹkan míì tọ́lọ́run ò wí èyí tọ́lọ́run wí ń gbé pamọ́ ń dáwọ́ bò ń dẹnu bò ń yí fáwọn èèyàn nítorí sámà náà ń torí ntí ọjẹ torí ipò torí owó olùwọba ní ọ̀rọ̀ rẹ̀ bí ọba má ọ̀nà àmọ̀ tó ń ṣe fún lóru lọ́jà lọ́lọ́ ta owó kíni wọ́n san fún wọ́n sọ wọ́n san wà nù fún ọlọ́mọdé aṣọ́wò tí ò pé ọ̀dàbí ẹni òru ìmọ́lẹ̀ lọ́jà ọwọ́ àtà wọn ló kúnkùn láàbì sanwó fún ọwọ́ sí gbà gbọ́dọ̀ rẹ̀ torí nù. اشتره الضلالة بالهدى والعذاب بالمغفرة والعذاب بالمغفرة ah bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ni ọlọ́run tí ń sọ̀rọ̀ ọlọ́run ó ṣeé ṣe kọ́lọ́run ó ṣàánú rẹ̀ bí ọba kù sí tí ó lò fẹ́ nú kọ́lọ́run ó ṣàforíjì fún un àmẹ́ni ọba ti di pé yẹ́kùtù mú nà máa anzalallah fún rẹ̀ ló gbé ìsàforíjì ọlọ́run ta ọwọ́ àfihàn kínní ó fi ra ìyá ọlọ́run sọ wá ń bẹ̀. اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة èwo lòwò tó pé nínú méjèèjì ẹ dákun bíi tí alukóra ní pé làákàyè wa dé yìí ẹjọ́ ń kálukó fọ̀rọ̀ ọ̀nà bí tá a bá ń gba ta ọ̀nà mọ̀ lẹ́yìn ọ̀ra nù o. èyí tá Al-Kùránì wí ń bì yìí a tún máa wí lọ́nà bòmíì bóyá ká kéyìn yóò jò yé wa. bọ́lá ń bá fẹ́ wíru tó wí ń bòmíì a ní ishtarawul hayata dunya bil akhirah. ishtarawu al hayata dunya bil akhirah. ẹni ọgbọ́n rẹ̀ ta tó fi ra ayé òun náà pé owó tí ò pé yìí kéèyàn ta àlìkìyàmà rẹ̀ nítorí kíni nítorí ayé kẹrin ọmọ anabi adama ní sẹ ń fọlù sí gbogbo ń ta wíyẹ o ọlọ́run ní wọn náà lo common sense rí o fi wọ́n wò èwo ló pè rẹ mẹ́ ọgbẹ́ ọmọ ẹ lọ gbére ta òfìrànjọ́ tán common sense wo ni ó sọ fún yàn pé kó ṣe bá in other words kọba àyè ìwọ náà wò ó nísìnyí ọkọ lè kalẹ̀ ó ṣe orin gidi ìgbà ilé tèmi ni landlord lèmi náà yà yín ọkàn wa ṣe ń jọ kan lọ bá ní ta ni ọ̀rọ̀ alẹ́ yìí. ẹnìjọ́ wàhálà wa ni a èlò lẹ fẹ́ gbà èmi ò lówó àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rẹ́ǹtì yàrá kan bíi lédè mi kọ́ o sì ta ìtumọ̀ tàlìkì àmọ́ òbíra yé nu ayé mẹrẹ́ǹtì lèmi àtiwọ́ láyé àbọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni tẹ́nàǹtì ni wá wàláì tẹ́nàǹtì ni wá láyé ibùgbé gbére ń bọ́ lọ́wọ́ òun làlìkì yá máa sọ wá make sense irú example tí mo mú wá fún yìí ilé téèyàn kọ́ tí ó lè máa gbé lọ ọ̀tà kó fi ra ìrúùmù nínú ilé tí wọ́n rẹ̀ǹtì fún tí wọ́n lè kíkì rẹ̀ out of it anytime ọmọ tí ń jẹ́ mi rẹ̀ǹtì ni àwọn ọmọ tí wọ́n bí ń sojú rẹ̀ ẹlòmíì rẹ̀ǹtì ilé débi pé àwọn ọmọ tó padà di láńlọ́ọ̀dù rẹ̀ òun náà ló ṣe wọ́n ní ẹkú ìwọ ọmọ wọn àwọn ọmọ yìí náà wọ́n wà á fọgbọ́n sọ fún pé tọ́ bàbá ìjọ ọmọ yín ó máa wálé ìjọba yìí ó wọ́n sọ fún ọ pé ó kó jáde nù. wàláì ẹ̀gzámpù wà láyé nù bẹ́ẹ̀ bá ní làákàyè. ibi téèyàn kàn ń rí kọjá kì í sáàyè téèyàn ó jòkó jẹ́ ọ̀nà tán kalẹ̀. wọ́n náà béèrè àwọn tó bí gbogbo wa àbáwọn tó bí àwọn àwọn dà èyí náà tó ń wá sí fẹ́yàn ìwọ náà wo bí tọ́ dàgbà dé lónìí bẹ́ẹ̀ kó rí lẹ́sìn bẹ́ẹ̀ kó rí lọ́dún márùn-ún sẹ́yìn sọ́ọ̀mà tó máa pọ̀ ń dàgbà sí àìmọ́ ẹ̀rọ ìrònú jinlẹ̀ yìí kò já máa mọ̀ tó máa ń tí àwọn yìí. ọ̀kan náà àwọn àlùfáà dáadáa òun rẹ̀ fún wa bẹ́ẹ̀ mo níbo ti rí lẹ́sìn báàjẹ́ ń sọ ti pé àwọn bàbá kan ti lọ kó fi mọ̀ pé ayé ọ̀ ayé is not a permanent base o alikiyama ni permanent home má wàá ta your permanent home kó o fi ra kí ni yàrá tó rẹ̀ ń jiyàn àìnílàáká ìparí síbẹ̀ ẹ̀tọ́ bá síbẹ̀ àìnílàáká ọ̀parí. ẹ̀ẹ́m ń bomo ti yà lọ bẹ̀ẹ́ nísìnyí mò ń sọ̀rọ̀ aha asan ọ̀kan nù àwọn àlùfáà ẹ dákun ẹ wọ̀rọ̀ hikma bí wọ́n bá bí ẹnìkọ̀ọ̀kan wa lónìí ìpè àfẹ́ ẹ̀dọ́mọdún mélòó bàbá ẹ̀dọ́mọdún mélòó òǹkàlùkù wa ní ọmọ ẹbí yẹn gẹ́gẹ́ ọmọdé orí mi ni ọmọ èké ló pè mí ni <laughs> mo tó yé báyìí o àbí <laughs> wọn kálukú máa fi pàrọ̀dù ni. àlùfáà yìí wá pàdé ẹnìkan jọ náà ọwọ́ àbí nírú béèrè mo béèrè ya ẹlẹ́kùn ẹ̀tọ́ ọmọ ọdún mélòó báyìí àtọ̀hún náà wò ó tìfáàrí tìfáàrí tìyẹ́gẹ̀ tìyẹ́gẹ̀ tí wọ́n náà ti kà á ah, bí àwa dàgbà dé lónìí ó ní sètúnà àmà sètúnà àmà òun dọmọ ọgọ́tọ̀ ọdún láyé o ẹni èjì ẹ̀ta ẹ̀rin òun dọmọ ọdún mélòó òun dọmọ ọgọ́ta sixty years lórílẹ̀ ayé sọmọkẹ́ wá ṣe àwa ní lọ́nà ibi táwa ti ń ronú tí ọba ronú jìnlẹ̀ tá Al-Kùránì ń pè wá lọ yìí gbà á bàbá a njọlẹ ṣe birthday ẹdí a ẹgbẹ́ kí làáfà yìí wí fún un òun náà wí tìyànrẹ tìyànrẹ ń retí káfọ́ ṣe é. Eh, ah, ẹ̀ka rẹ̀ ah, ẹ̀yìn ti pẹ́ láyé yìí àfa àbá yanu ọba gbé ọ̀rọ̀ ńláńlá lù kí làfa wí a ah, mundu sitina aman wa anta tas'a nahwa qabrik tushiku anta ọgọ́tùn ọdún lẹ́yìn ti wà lórí ìrìn àjò lọ náà sàárè ẹ̀díbẹ̀ẹ́dẹ́bẹ̀ and that is the truth of the matter each day tí wọ́n bá ń sọ tó ń yan gan tó ń gbé kéèkì ìta ẹlòmíì ń gbé kéèkì at seventy nísìnyí ń gé at sixty kọ́dà ẹlòmíì ń gé eighty torí time tí wọ́n bá ń tẹ káàdì tó ga adìyẹ báyìí àwọn màláìka ń sọ fún ọ pé o kù yẹ báyìí kí ni wọ́n máa wí a ó di sixty tọ́ba ike seventy lọ́lọ́run bù fún ọ àwọn sọ pé minus ten ni minus six ó kú kíni ó kú ten next year tó tẹ káàdì tó tún ní a ah, ẹ̀dá fún seventy one ní ẹ wá ah, sixty one ní ẹ wá celebrate yìí o àwọn lọ́ọ̀rì ọ̀rá láì mọ̀ ara yìí ó kú nine bọ́ ọ bá tún tẹ tó gbé kéèkì ìta sixty two àwọn ó sì kọ́ pẹ̀ ọmọ wa rẹ̀ ní ó kú eight wàláì bó ti rí mi gbogbo tí wọ́n bá ń pé ó di àwọn kan ń sọ fún ọ pé ó ṣe kí ni ó àǹkọ̀sọ́mọ anábì adámàtọ́ gbọ́nù tí ì yìí kò sọ̀rọ̀ èpè each time tí ọba ti ń lé o lé ọdún kan alfa ni you are working towards your your grade ẹ dákun ẹni ìrìn àjò tí yẹn bá wá rìn for sixty years ṣé kèfẹ́ débẹ̀ lóòótọ́ tí yẹn bá ní làákàyè lóòótọ́ a journey téèyàn ti wà for how many years àfààní tó ṣe kó antasil o ti fẹ́ débi ọ̀n lọ máa múra ló kù irú rẹ kí àti sixty <laughs> ni wọ́n tún máa wá pe eléré fún ọ ìyá mi wọ́n tún ní ọmọ ẹjọ́ àti èjì ìyá ọyẹ mọbẹ lọ́wọ́ ọbẹ náà ń gbọn lọ́wọ́ rẹ̀ ọyẹ gé báyìí ah ìyá yẹ kó máa pé ẹnu bí n bá fẹ́ sùn ní máa wà nulẹ̀ o ibi tí ti máa tìláwà ibi tí ti máa yẹn náfìlà kí ló kù déyàn wá máa dá tèjì kí ló kù ẹni ọba mọ̀ pé but ẹmẹ tí ó ronú irú yìí ń kò gbọ́dọ̀ já wọn tí kùránì ń bú yìí o kò gbọ́dọ̀ jẹ́ ni tí ó mọ̀ yàtọ̀ láàrin a permanent home àti kíni a temporary abode agbọ́dọ̀ jẹ́ ni tí làákà ẹ̀ múná débi kọ́mọ yàtọ̀ láàrin ilé gbére àti kínní àti ilé mìrẹ́ǹtì ayé yìí ilé mìrẹ́ǹtì fẹ́ni kọ̀ọ̀kan wa mundusi tina ama bàbá yẹn dọmọ ọdún mélòó ọlọmọ sixty ó rò pé wọn kí wọn happy birthday àfààní for sixty years lẹ́yìn ti wà lórí ìrìn àjò yìí everybody torí ìjọ tí wọ́n ti bíyàn èèyàn rìn tọwọ́ ti sàárè rẹ̀ ìjọ tí ó débẹ̀ lẹ́nìkan ọ̀ma ẹlòmíràn orin tẹ́ẹ̀nì ni wọ́n pè wọ́n ti débẹ̀ òun twenty ń bẹ òun sixty ń bẹ òun eighty ń bẹ but that journey ló ń kálukú ẹ̀ back on gbogbo ọjọ́ tí wọ́n bá ń pé ó di ní táwọn ń wí ni pé ó ṣe kí ni gbogbo eléyìí lọ́yẹ̀ kọ́ máa nẹ́bí adamu oró lọ́rọ̀ rí òfin ní jásí bí ìṣàràwù dọ̀là látà bílùdá wàlẹ̀ àzábà bílùmọ̀fíọ́ àbí ń bòmí ìṣàràwù hayata dùnìyà bílùmọ̀fíọ́ wọ́n gbọ́rùn wọn ta wọ́n èsì kínní wọ́n ìrà yé in so many ways lọ́mọ ànẹ́bí adamu fi ń gbọ́rùn ta ti ń ra ayé ẹlòmíín máa pé tóun fẹ́ sọ yìí ń ti ń bí ọlọ́run nù ni tó sì lè jẹun yà sí lálìkìyàmà àmẹ́nu káwọn kan hò ó pé ọ̀tẹ̀ lọ kọ́dà bí wọ́n lọ jìyà ní ọ̀dọ̀ọ̀lọ́ sẹ́rí pé kò gbọ́n tó ń là ká ìkàn ní ṣe bẹ́ẹ̀ alukurani ní tú fún yé o olúwa láwọn kan bẹ tó ṣe pé ní èébú èèyàn lọ́ọ́ má tà sí wọn èébú ọlọ́run ò ni ọ̀jẹ̀ nǹkan kan lọ́dọ̀ òun lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a máa gbọ́ lẹ́nu àwọn èèyàn láwùjọ wa yìí ẹ wá àti fún bàbá mi ìyá mi ìgbà bàbá ń jẹ dàgbàdé yìí à ọlọ́run ti sànù yín o mo wí tó ń rìpíìtì ẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ní kọ́ pẹ́ láyé ọlọ́run sànù rẹ̀ gbogbo ní tí ọmọ tàyàn tí ọmọ ṣe ó ti kú òfun wọn kí ló dé kó ṣe tọ́ ọlọ́run sí mọ́ at that age seventy eighty sixty kìnnìkan bàbá mi náà tó ń lọ pati ń tún yálè inna lillahi wa inna ilayhi raji'un. ọlọ́nkọ́ mọ́sá sàmánà wa ọlọ́mọdé á sì ṣe ẹ dákun mo ní in so many way làwọn èèyàn ń ta ọ̀run wọn wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń ra ayé o èyí tí ó kéré jù lè jí mo wí o ẹlòmíì mọ̀ pé irọ́ lòun fẹ́ pa yìí irọ́ àmẹ́nu pé irọ́ òun yóò sọ dé èèyàn pàtàkì lójú àwọn èèyàn lẹ́nu bẹ̀rún náà táṣírí ọ̀padà tún tí wọ́n padà máa fi àsókò ọjà ẹ̀ ni wọ́n ó sì tẹ̀ lọ́rùn temporary enjoyment rọrùn náà ó là káyè ronú báwọn ó ń là káyè ó ro consequence nítorí òun fẹ́ ṣe kí láǹfààní ìgbádùn ìṣẹ́jú kan tí ó láǹdì yẹn sínú ìyá ọgbẹ̀rún ọdún ẹ̀ láǹfààní ọ̀làǹfààní àfẹnjẹ́ ọ̀bá mọ̀ lóko. bọ̀dọ̀ pọ̀lọpọ̀ ọmọ ànẹ́bí adama ń tí òjá àwọn èèyàn ó ṣe tọ́lọ́run òjò báwọn lọ. ìgbádùn díẹ̀ tí wọ́n jẹ nísìnyìí nìkan òun ni ṣètọ́ níjẹ́ wọn ó yé o. ìyá tí ń bẹ lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí lápèjúwe ẹni ń ṣe zìnà the moment òun náà ti ṣe zìnà òun tán ni ó ti kábàámọ̀ àmọ́ ńgbà tó fẹ́ ṣe é nì ṣètò ni ó fa gbogbo ìdáyà ọlọ́run gbogbo ìmọ́lẹ̀ kúò kò ní rí bẹ́ẹ̀ lẹni tí ń ṣe gbogbo ńtọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ kò sí ní ń fa ju ńtọ́lọ́wọ́ wù yìí lọ àìmọ ẹ̀yìn skéèlì gidi téyìn mọ wọn priorities gba nǹkan táyé tí ó tán lélẹ́yìí. <laughs> kò méèkì sẹ́ǹsì kí n wá ṣe pé yín ta ìkìyàmọ́ ìdín fi gbà ní. ẹlòmíín ta ayé ń ta ọ̀run tiẹ̀ nítorí ipò ipò ayé. kọ́dà ẹlòmíín fẹ́ jẹ chairman local government nìkan wọ́n sọ fún un pé àfikọ́ pààyàn ni ó fi wọlé ó sì pààyàn. àwa jẹ chairman ọ̀hún náà ọdún mẹ́rin àbọ̀lọ̀ ń jẹ́ tún ní ó ní gómìnà tó wọ́n gbàgbó ó tún sáàkì rẹ̀ lẹ́yìn ọdún méjì ẹ̀wọ̀n kan máa sáàkì àwọn tí a mẹ́ lókè gómìnà bí wọ́n tiẹ̀ sáàkì rẹ̀ lo ogún ọdún lọ́gbọ̀n ọdún bẹ̀ èèyàn kan tó pa àwọn dọ̀ràn sí ọlá ìkìyàmà ọkùnrin tó bọ̀ ó ti gbàgbé gbogbo gbádùn ọdún mélòó tó jẹun náà and so many people today lórí ayé yìí wọn kọ nǹkan kan tí ọba dà o ọ̀kan kankan bó ṣèlú bá fẹ́ dé nísìnyẹn iná máa gbọ́ pé wọ́n ń jìyàn gbé áfíríkà tiẹ̀ tún lélẹ́yìn wọn lọ́kọ́ sànù wa ọ̀ sànù ni ah, ẹlòmíràn bá fẹ́ lówó nísìnyí wọ́n ní wọ́n tó gbò ó ẹ̀rí ó rí ẹ kí wọ́n rí orientate wa láfíríkà yàtọ̀ fún èyí tí kuraani ń fọ̀ wá mọ́ yìí a ní the reorientation àwọn ọ̀làjú gan ti gba ránranrun yìí kò lọ́wọ́ àwọn èèyàn kan ẹlẹ́kùn gbàdé yẹn wá pa òdìjọ ọmọ ànábì ádámà torí yóò gun fẹ́ńsà torí yóò gun jíìpù àlòkù èbó mo ní èèyàn mélòó ni Bill Gates ọ̀pá torí ládùúrò owó ṣé báyìí pé ọpọlọ tó dọ̀tí ọmọ ẹni tí ń gbówó àwọn Bill Gates bọ́ọ̀mọ ọmọ ti Dangote ń tòsí wá mí dákun èèyàn mélòó làwọn yìí wọ́n wàá pa àwọn ò ti pa gbogbo ọmọ Nàìjíríà yìí tí wọ́n bá pé pípa àyàn fi lówó àwọn kan ti ń bẹ́ẹ̀ dìran ọ̀ràn òun náà dì sẹ́yìn lọ mú eré èèyàn wá lọ mẹ́sẹ̀ rẹ̀ wá lọ mẹ́sì rẹ̀ wá ètò burú jù ní ká bá mọ́mì ní kí n ṣe la ilaha illallah níbi gbogbo ọ̀nà dáhùn dábàá yìí ọ̀ ń ta ọ̀run rẹ lòfin ra gbádùn díẹ̀ ìyá ayérayé ìyá tí ò ní tán òní ọgbẹ̀yìn rẹ̀ ẹjẹ́ abẹ́rù ọlọ́run o gbogbo ń téèyàn ọba sọ gbogbo ń tó wò gbogbo ń tó gbọ́ gbogbo ń tó jẹ máa rántí kọ́lọ́hún ó bì ọ́ ọ́ jẹ ilé yìí tán ọ́ yàgbẹ́ rẹ̀ ọ́ gbàgbé nítòsí ti wà nù rẹ́kọ́ọ̀dù rẹ ti wà ń bẹ̀ pámẹ́nẹ́ntì nu. ọlọ́mọdé a máa ta ọ̀hún wa káfíra kínní káfíra yé owó tí ò pé ni o even applying your common sense owó tí ò pé ni ìgbádùn tó wà limited ó sì wá ta unlimited ìgbà pé ra limited one òun là ká ìwé onímọ̀ ẹbí hẹ́bù báwọn. bẹ́ẹ̀ ntọ́pọ̀lọpọ̀ ń dánwò lónìí nù ọ̀tẹ̀ lọ́rùn ògbó ohun tí ọba jẹ́ kọ́lẹ̀ lómi ò ní ẹ̀sáàdì àti àwọn kọ́kọ́ jẹ ayé yìí náà ayé làwọn ọkọ̀ jẹ ayé làwọn ọkọ̀ ti káwọn tó sọ̀rùn àwọn kéwù ṣètọ́ ní gbogbo eléyìí wọn ní kéjì ń nígbà tó ti yí òun náà lọ́wọ́ ó yí ṣètọ́ni náà lọ́wọ́ ẹ̀mùkẹ́nu gbádùn òun náà wà tó fi bá rẹ̀ nú yàtí òní tán bó ṣe fẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan máa lẹ́bi àdámà náà nù. ìwọ́n tó o bá gbà tó sọ di special adviser rẹ ọlọ́run kìlọ̀ fún ọ wọ́n ló kó bára rẹ o. اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة اشتروا الحياة الدنيا بالآخرة We can go on and on to cite examples. Ah, nítorí scholarship lẹ́lòmíì tálìkì àmọ́ rẹ̀ torí scholarship tọ́ra àwọn kan dúró wọ́n dúró de mùsùlùmí ń bẹ̀ pé sọ kàwé lọ́fẹ̀ẹ́ àfi kọ́ gba kínní kan sínú ayé rẹ̀ àti àlàmọ̀ ni a mọ̀ àmọ́ wọ́n tó o bá gbarú bẹ́ẹ̀ ọ̀tọ̀ ọ̀run rẹ òfìrà yé o ayé yẹn ọ̀tàn o. sọláṣì wọ́n fi ń gba ìsìláàmù lọ́wọ́ ẹlòmíì ni. employment iṣẹ́ tí ó ṣe jẹ́ ọ̀tàn. ọlọ́run lọ́mọ iye mùsùlùmí tó ti gbẹ̀sìn lẹ̀ torí wọ́n bá wá sẹ́. ọ̀gọ́ ọ̀gbọ́dọ̀ mọ̀ kéńkéńrún. nígbà téèyàn ń kírun tẹ́lẹ̀ tó sì di pé ọgbọgbọ wọn àwọn parọ́ fọ́gà pé John lòun ni o ọwọ́ adi pé ẹni tí ń ti ń kírun wákàtí márùn tẹ́lẹ̀ ó di pé kò ní ká ilà ń bi iṣẹ́ kò ní ká lazari ń bi iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ magiribi náà ń lọ ìṣá yìí náà ń lọ nígbà òdìjọ́ kan wọ́n gba agolóhùn náà lọ́wọ́ we have many examples especially in Nigeria wa yìí. obìnrin ló kó bẹ́ẹ̀ lómi torí ọ̀fẹ́ yàwó yàwó lọ́wọ́ ọlọ́ọ̀bì tọ̀hún. gbogbo ẹni tó bá torí ìgbádùn ayé yìí tó ju àlìkìyàmá lẹ ọ̀daràn o ìṣọ́ra wòlíhàyàtà dúnìyà bẹ̀láàfẹ́ ẹ examples lásán lélẹ́yìí wọn náà mọ̀nà tó ń gbà ta ọ̀run tó ń fi tó ń fi òfin gba ayé owó tí ò pé ni o ẹ̀jẹ̀ wá rí tàwọn tó burú jù táànù wọn máa ṣe mí yàtọ̀ sẹ̀mọ̀kẹ́ lòmíì yọ̀jẹ̀ náà tán àmọ́ sáàjẹ̀ gbowó wọ́n fún un lówó láyé ipò tó lóun wá yìí náà wọ́n fún un ẹlòmíì torí pé ó ti fojú sùn pé ní constituency àwọn mùsùlùmí lọ́wọ́ à ń bẹ̀ nísìnyí bọ́bá dìgbà míì tí wọ́n yẹ̀yẹ̀ wọn ò ní yan mùsùlùmí torí ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ di kiri o yà òun ti change wọn bá yàn ẹbí nàìjíríà yìí náà làjọ ń gbé wọn sì tún yá wọn tún pò kọdà bí bọbẹ bá tún wà níbi ìsìlámù ó gbóná dáná dábàá yìí alukóraní ń kìlọ̀ fún mi rẹ o ẹ má ta òun yẹn fi ra yé o mo láwọn tí o tiẹ̀ wá burú jù téèyàn fẹ́ lè máa bomi lójú kó sunkún fún wa a sì mọ examples náà ẹlòmíì ta àlìkìyàmọ rẹ̀ láwọn. kọ gbowó dé kú láyé wàláì I know some of them àfọ̀n àfọ̀n náà ní tóbi kú wọn fún ó sì ti ju Islam lẹ̀. wọ́n tàn náà nínú àánú ah, muslim ò lè rí tíkẹ́ẹ̀tì yẹn ó sì jùlẹ̀ wọ́n ń fi hàn báyìí náà ní kọ̀tẹ́ lọ́wọ́ tẹ́gbẹ́yìn tálíkì àmà rẹ̀ láwìn kò gbowó tẹ́ kó láyé ìyá di méjì èyàn tiẹ̀ wá gbowó tí ó nà tán àtẹni tiẹ̀ ìbòsówò tó pé nu méjèèjì. wàlẹ̀ àdáàbà bẹ̀rẹ̀ olùwà ní fàmà àsùbárọ̀ ọ̀hún àlànà kí ló gbó wọn láyé àti wọn fi ṣe ní tí wọn ṣe wọn ọmọ ndé ń jẹ náà ni fàmà àsùbárọ̀ ọ̀hún àlànà alimami bẹ̀rẹ̀ jáuzi ní ọ̀nà mẹ́ta láti túmọ̀ àyà yìí fàmà àsùbárọ̀ ọ̀hún àlànà má àjọrọ̀ àhún àlànà kí ló kí wọn láyà tó ní wọn gbójúlé kí ló mọ èèyàn gbójúlé tí fi ń tà lùkì àmọ́ tí fi ra yé kí ni kí ló kí ni kúrì rẹ̀ òwò tí ò pé. fama asbarahum ala an ma abqahum fin-nar ìtumọ̀ kejì ma abqahum fin-nar. a wọ́n mọ̀ pé nínú náà o wọn ó ṣe kí ni wọn pẹ nù ná ẹni ọba ta ọrùn rẹ tó fi ṣe kí ni tó fi ra ayé má àsùbárọ fàmá àsùbárọ ọhún alẹ náà a wọn ó ṣe sùúrù tú láti nù ná àwọn ẹ̀yà kan bẹ tó gbé ní yọ máa fún rẹ ń sùúrù nígbà tí ọ̀tọ̀ náà bá yọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ò rí ọlọmọdé ọkàn tọ́ sí wa nù gbogbo ẹ àmì ẹ̀jẹ̀ káwọn náà ò du orí ara wa àwọn tí ń ṣẹlẹ̀ láyé òun ní tá à ń wíyé o kò wọn ń pa o àti ń tó kéré àti ń tó gbogbo ẹni tí ń ta àlìkíyàmà rẹ̀ tí ń ni o consequence rẹ̀ ọ̀dá o gbogbo ẹni tí ń ta ọ̀nà gbogbo ẹni tí ń ta àforíjì ọlọ́run tí ń fi ń ráyà fàmà àsùbárọ̀ ọ̀hún ànàdà. ذلك بأن الله نزل الكتاب بالحق kò lè má rí bẹ́ẹ̀ gbogbo ń tà ń wí yìí بأن الله نزل الكتاب بالحق òdodo lọ́lọ́run sọ̀kalẹ̀ nù tírà yìí al-Qur'an al-Karim òdodo ni irọ́ ló kù lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run kò sí òdodo ń bò míì máa. ذلك بأن الله نزل الكتاب بالحق òun mo fi ní ọlọ́run tiẹ̀ ṣàánú wa púpọ̀ ní generation ti wa yìí gbogbo ntẹ́yìn mà gbódodo làlùkùránì pọ̀ arákùnrin kan tó ṣe ìwé kan ọ̀pọ̀lọpọ̀ lè ti máa rí the Bible the Quran and science Maurice Bukai ọmọ France ọmọ France He was a medical doctor. Ẹ lọ ka preface ìwé Maurice Bukai. Kò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní ọjọ́ nàmà. Maurice ní gbogbo ìgbà tó ń lọ skul òun ọ̀gbọ́ dáadáa kan ń pa Islam. Tòróhùn náà ṣe Mùsùlùmí. Ọlọ́run ọ̀gbọ́ kínní dáadáa kan ǹjẹ́ ọ̀dà làwọn máa ń West nípa Báwọn ò TV àwọn ǹjẹ́ ọ̀dà ń pa ni wọn wee ẹjọ dàgbà ìsìlámù ọmọ ó ní nẹtúrálì òun kórìíra ìsìlámù ǹjẹ́ yẹn ń ya ǹjẹ́ ọ̀dàǹpa rẹ̀ ń gbogbo gbà bẹ́ẹ̀ náà lórí ní mídíà nàìjíríà náà ẹ̀yẹ jẹ́ mùsùlùmí kan kékeré kan ọ wà búlò rẹ̀ àmọ́ tí èsè mùsùlùmí tó bá ṣe gbogbo náà láti sọ ọ mùrídìí nínú tó ń dàgbà sí ni ẹ lọ ka prefect ìwé ni as a medical doctor as a scientist ó lóun kàn take up research yìí ìwé tọ́padà ìwé yìí pé sára tẹ̀ ń medical doctor lòun but òun kàn wò ó pé as a scientist gbogbo àwọn tí ń pé ọlọ́run sọ tíra kalẹ̀ ọlọ́run sọ tíra kalẹ̀ yìí sọ bá sáyẹ́ǹsì mu àbí ọ̀bá mu wọn ní tóun wá kí tóun ọ ọdọ christian lòun àmọgẹsẹ pé christianity òun náà jòkó lọ títí lára tiẹ̀ sẹ òun wá gbé gbogbo òwe àwọn ẹ̀sìn yìí òun wá gbé wọn sórí scale maurice ní wíbẹ o èmi kọ́ o ó sì kọ kalẹ̀ in that same book òun á gbé ogbẹ kalẹ̀ òun á bọ́ bá ní ẹsẹ̀ báyìí wí nǹkan báyìí wọ́n yẹ̀ wò pẹ̀lú sáyẹ́ǹsì he said it categorically pé òun ò ní láti go beyond ìwé alákọ̀ọ́kọ́ nù ìwé ẹ̀sìn tóun fi rí pé it is totally incompatible with science. Science ń lọ gábàṣì ń lọ yànmùlẹ́ni ó ní ìwé ẹ̀sìn tó ń ga. ọlọ́run wa pílẹ̀sì kùránì nazala al-kitaba bil haqq òun place ẹ̀ sórí the same text òun á rí i pé kò sí a single statement tí Kùránì make àfi kọ́ wà completely compatible with modern science ẹnjẹ ẹsẹ mùsùlùmí kì í ṣe mùsùlùmí gbà tí ń sọ̀rọ̀ yìí o but later a friend of mine ọmọ Holland tó mọ̀ dáadáa confam to me wọ́n padà di mùsùlùmí àmọ́ gbogbo àti ń kọ́ ń tọkọ̀ yìí kì í ṣe ẹsẹ ọ̀tún ní rìsọ́ọ̀tì rìsáàkì tòun nù. ذلك بأن الله نزل الكتاب بالحق òdodo lọ̀rọ̀ Ọlọ́run o irọ́ ló kù lẹ́yìn òdodo o. wa inna alladhina ikhtalafu fil kitab gbogbo àwọn tí ń wíran wọn ń pa tírà yìí la fi shiqaqin ba'id. Ee, eh, wọn wà nù pẹ nù ọ̀nà wọn dín ọlọ́njẹ wọn tètè sẹ́rí wálé yìí ìnáwó jẹ yìí làkọ́ọ̀dì bàbá kan ni wọ́n máa ṣàdúrà báwọn fúnlẹ̀ Yorùbá yìí n bá dá akọ ní gbogbo yín mọ̀ ní mùsùlùmí ni bí ara ń fi ra àwọn èèyàn ni bàbá yìí sí a muslim family ló ti jáde àmọ́ àgbà kírísítẹ́nì ni lónìí onípò ní nàìjíríà èmi wá lọ olúwọ́njọ́ kan tẹ́mọ̀ as family member àwọn mùsùlùmí ni wọ́n ń ṣèyàwó ni wọ́n pè mí <laughs> pé wọ́n á ṣe wáàsí òun náà wà mẹ́ mo wá discover pé ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ fún àwọn èèyàn ẹ̀ wọ́n fẹ́ ṣàdúrà pé èè. síbi ẹ sọnù lọ yìí ọlọ́wọ́ jẹ padà wá o wọn ò tó bẹ́ẹ̀ wọn wí kọ́ <laughs> wọn wá ń wí pé ìnáwó alárẹ́jì làkọ́ọ̀dì àwọn bàbá wa kì ní ìnáwó alárẹ́jì yìí làkọ́ọ̀dì ẹ tún wù kọ́ <laughs> ìtumọ̀ ìnáwó làkọ́ọ̀dì ló gbé ọlọ́run kápá àti dá padà ti dẹ̀rù lẹ́mọ̀ nígbà wọn ṣàdúrà fún yẹn tí wọn tún lè jọ gbọ́. ara ìṣàrà wuli hayata dunya bil akhirah there are many instances like that. ọlọ́run ló ṣàánú gbogbo àwa yìí náà gbogbo àwa tá a jókòó yìí pọ̀lọpọ̀ ẹni tó bára rẹ̀ níbi ó ti bá rẹ̀ níbi wọn bí sí ni o aláì níbi wọn bí sí ni. Ah, for centuries ní ìsìláàmù ti wà ní nàìjíríà yìí kẹ́sìn kẹ́sìn ní òtó dé wọ́n kọ́ àwọn èèyàn kó ń bẹ̀rẹ̀ ni èyí tí wọ́n fi ìwé tan àwọn èèyàn lọ́lọ́pọ̀ bàbá wa rí bẹ́ẹ̀ lánàá by mistake ìwọ tó fojú rẹ lẹ lónìí tó fọmọ rẹ síbi ilé ìwé kan tí wọ́n ní ọ̀sáyé ọ̀hún bẹ́ẹ̀ okùn tí wọ́n wí fọlọ́ bọ́mọ náà bá lọ torí mi ò mọ kí ni à ń wá kí pẹ̀lú ìmọ̀ ta ọ̀run ìráyé a parent was telling us àwa àfáà ní ká wá dájú mo ní ìwọ tó mọ́ máa lọ bẹ̀ kí ni wọ́n ṣe gbogbo ẹ̀ náà ní àfáà àfáà <laughs> ní wọn ò dẹ́jẹ́ kọ́ máa ó kírun ní campus ọmọ lọ private university Nàìjíríà ńlẹ̀ Yorùbá yìí haramu ni kó kírun bẹ́ẹ̀ for three months yóò lọ àbí four months for a whole semester ó sì aláwọ̀ kọ́ ọmọ rẹ̀ ọmọ gbé ó tẹ̀lé ìròyìn bẹ́ẹ̀ sì rẹ̀ ọ̀wá ń wípé káwá fọ́ wa dà sí ọjẹ ìyá lọ́dọ̀ Ọlọ́run Allah carelessness kí ló fẹ́ kà tí ò ní rí kàmbò mi torí bó bá jẹ́ pé by mistake ń tàná tòní yìí ṣe mistake o carelessness ń tòní yìí o gbogbo òwe tó ọmọ bá ka yọ kàn public ni yọ kàn private ni Ọlọ́run ti ṣe bí tí wọn ò ti ní gba ọ̀run lọ́wọ́ rẹ̀ wọ́n tó gbáyé fún o. ẹ̀yin tẹ̀ ń tí ọmọ yín lọ bí tí wọ́n ti ń lé àlìkìyàmà wọn báyìí bí wọ́n bá ọ̀rà lọ́wọ́ wọn àtẹ̀yìn àtàwọn ọmọ yìí ẹ̀dáràn lọ́dọ̀ àmọ́ kárin òbí lọ́wọ́ kíálẹ̀ kọmíṣánná ní Kwara yìí kọmíṣánná o àwọn àwọn náà ni ló pè ní àtẹnìkan náà bí ẹ̀yà a secondary school ní Kwara yìí ń dánrò eléyìí náà wò. ó ní gbogbo ọmọ ọmọ yẹn náà ọmọ òun náà wà ń bẹ kí ló dé lọba ti di sunday kò sí pé ìwọ ni mùsùlùmí ìwọ kì í ṣe mùsùlùmí ọgbọdọ lọ sábìsì àwa àfáà káwọ wa dá sí i mo ní ìwọ tó wà ń kọmíṣánná orí nǹkan kan sí torí a tanra wa ìwọ ti sitting commissioner ìjọ ti ń sọ̀rọ̀ ìrìn àfa ẹ níṣẹ dẹsẹ owó níṣẹ àbá ń tanra wa gbogbo ẹni tó bá gbà kí wọ́n ra àlìkìyàmà lọ́wọ́ òun tí wọ́n fowó tí wọ́n fa ayé sanwó fún ayé tí ó tán ó ṣòwò ṣọ́ọ̀tì ó lùsì ọlọ́mọdé ṣọ́ọ̀tì ọlọ́mọdé lùsì kàmá lùsì láyé kàmá lùsì lákìyàmà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه جزاكم الله خيرا so àwọn tí a bá ní ìbéèrè pé látọ̀dọ̀ àwọn obìnrin náà tí wọ́n kọ ìbéèrè wọn kan fi ránṣẹ́ àwọn ní ìgbà sí mẹ́ta náà rẹ̀ wọ́n ti. Zọ́ọ̀kùnmọ̀ fún ìbéèrè tèmi ní nípa ti nípa project táwọn èèyàn ń kọ ní school. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé ó tọ́ nípa pé kí èèyàn gbé project yẹn pẹ̀lú ọba yẹn ṣe ọ̀dà ọ̀dìyẹ ìbéèrè pàtàkì ni o sèǹtì islam ọ̀dá sí o ọmọ tí ọfẹ́ jáde yunifásitì ní polytechnic polytechnic ní ìmọ̀tún ti ń kọ projẹ́kì college of education ní gbogbo bí a bá ti ń kọ projẹ́kì ọwọ́ abẹ́yàn alágbàkọ́ tí ó sanwó fún un tí ó bá kọ́ tí ó bá rí bẹ́ẹ̀ àfa yóò ní béèrè ó rí bẹ́ẹ̀ ìfà tó rí bẹ́ẹ̀ tó pé ọmọ kan fi ọ̀bọ lọ àwa àkànjọ́ kan eh, yes èmi wà ń bẹ́ẹ̀ ọ̀gá mi professor mm akabi dc kwasu àjọ wà ń bẹ̀ ni ọmọ yìí wá sẹ́ndì sí abẹ́nìkan sẹ́ndì ẹ̀ sí pílátífọ́ọ̀mù àwa lọ́ lẹ́kítọ́rà pé ẹni ọba fẹ́ kọ pọ́jẹ́ẹ̀tì lọ́ọ̀ <laughs> ẹgbẹ́ ẹ̀gbin túnú à ń ṣe kàyéfì ni èmi àti fọ́ọ̀gùn ní ọgbà àyàmọ̀ àkọ àwọn ọmọ yìí ọ̀jẹ̀ ẹ̀tún dín polú torí náà ẹ mẹ́rù bá àbá ń wí ní ọ̀sẹ̀lẹ̀ o òdodo ni o tọ́. So, bí nàìjíríà ọba wa wà nǹkan ṣe sí tó ó burú fórílẹ̀-èdè gan burú fórílẹ̀-èdè àmọ́ àfa ní kí ni ọlọ́run wí fún wọ mùsùlùmí ntọ́lọ́run wí fún wọ mùsùlùmí ni pé inú tí ọlọ́run kọ́ tẹ́yìn ó jí àti òun ni ṣahadatu zur ṣahadatu azur ẹ̀rí irọ́. E ẹ̀rí yàtọ̀ fọ́rọ̀ pa lọ jẹ́rìí kóòtù nìkan sẹ́mọ̀ tí wọ́n pe sàtífíkẹ́ẹ̀tì lárúbáwá náà ṣàhádà náà ni sórí sàtífíkẹ́ẹ̀tì tá à ń fọ́n léèwé ní yunifásitì ní àbíbò mi ni kí là ń wí a jẹ́rìí pé ọmọ yìí kẹ́kọ̀ọ́ fún rẹ̀ ó sì dánwò fún rẹ̀ ọkọ̀ pírójẹ́kì fún rẹ̀ ó sì paasi sàtífíkẹ́ẹ̀tì táwọn ń gbélé ọlọ́wọ́ nù bọ́bá ṣe pé sàdébíkìtì ọ̀rọ̀ ni wọ́n gbà ó rojọ́ lọ́dọ̀ ọlọ́run o aláì sẹ̀rí ò o kìlọ̀ ṣahadatu zuur kẹ́ẹ̀fì mà Anas bin Malik radiyallahu anhu lọ́gbà hadith náà wá ọ̀là nàbí sallallahu alayhi wa sallam ànàbí ń kìlọ̀ àwọn tí ò dáa fún wa ń kìlọ̀ fún wa pé ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí. oni kana mutaki an fajanasa anabi rọgbọ kutẹlẹ ní fi ń pẹ ẹ má ṣe nǹkan báyìí ẹ ah ńgbà tí ó débi sàádàtú zúrì yìí anadila anabi wa kó rọgbọ kú ọwọ atún kínní ó tún jòkó jòkó nǹkan bí wọn bá fẹ́ sọ̀rọ̀ ńlá ni má ṣe báwọn níjọta anabi ó kìlọ̀ má fi èrú gbàbù fún má gba sàtífíkẹ́ẹ̀tì rọ sàtífíkẹ́ẹ̀tì rọ ni bẹ́yàn ọba kọ pírójẹ́kì tí wọ́n bá kọ́ ọwọ́ àgbà yé àbọ̀gbà bí bàbá sì gba gbogbo nítorí ọgbà haramu ni o bọ́ba fi irú sàtífíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wá sẹ́tí ń gbowó oṣù owó haramu ni o torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ẹlòmíràn ma mùsùlùmí we must be different ẹni ó lófin là wá ẹni ó lófin ni wá olúwa ọgbà ẹlòmíì ó pè á ah, ń gbà tí èsè arabic tí èsè islamic study kọ́dà bó ṣe physics <laughs> eh, kọ́dà bó ṣe chemistry gbogbo ọgbẹ́ ọba jẹ́ parọ́ àbọ̀wọ́ ẹni tí ó lọ bọ̀ gbogbo ẹ̀ náà lẹ́ ń dánwò èyí tí disciplinary committee ń fẹ́jọ́ ọmú ọlọ́wọ́ ọgbọ́ ọmú o kódà o gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀já wọ́n bẹ́ẹ̀ ṣe ma beauty islam beauty islam ní pé ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ ló ń lè forí jiyàn tọ́ ọ bá mọ̀ tó ti ń ṣe látòní yìí náà lọ má ṣe má banújẹ́ lórí ètò ti lọ o túba lọ́dọ̀ Ọlọ́run o sì gbìyànjú o determine látòní pé gbogbo ntọ́lọ̀ ń bá kọ́ mọ́ ọ bọ́ bá ṣe màmá bẹ́ẹ̀ náà ló ṣe èyí wọn là alùbáríkà jẹ́ tó fi rọ́gbà lọ yóò là alùbáríkà ju ṣahada zuri lọ bí ṣahada zuri bá sì mú wọlé fún alùbáríkà kọ́ wọn o owó haramu ni o ẹ̀yin ó di ìyá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí náà bó ti jẹ́ nù. Aleykum salaam. oríṣi business kan sí cooperative wọ́n pè ní life beyond limits bó wọn ṣe. wọ́n ní sójẹ́ èèyàn máa sanwó bíi forty six thousand. ok èèyàn máa fi bẹ̀rẹ̀ wọ́n máa fún yàn ní pákéjì ní pákéjì rẹ̀ tó. láì kọ́ sọmara ìṣe ọjọ́ jù lọ. ní pákéjì rẹ̀ ó tóbi seventy kìíní kan ta ọ̀. náà lọ́ba fún yàn pẹ̀lú owó yẹn yẹn ti di mẹ́mbà. ok èèyàn máa tẹ́lẹ̀ láti máa introduce ẹ̀ sí èèyàn méjì èèyàn méjì yẹn tí àbá ti mú wọlé wọ́n máa fún yàn ní four four five máa jẹ́ bíi nine thousand naira. wọ́n ní wọ́n ní ẹni tẹ́lómi náà bá tún mú wa àti wọ́n mọ̀ bí fúnyàn ní profit lérí kíní yẹn wọ́n á introduce ẹ̀ sí wa wọ́n á fẹ́ bẹ́ẹ̀ pé ṣe aláàjì. ọ̀dà irú ohun tí a bá bẹ̀rẹ̀ yìí òun ni wọ́n ń pè ní pyramid scheme or pyramid business àwọn àlùfáà ti dá sí lágbàáyé o wọn kò sí ní tíṣẹ̀rí àtìlámù ọ̀dá sí o ọ̀pọ̀lọpọ̀ bíi tí wọ́n ti ń ṣe tírámìsì yìí àwọn àlùfáà lágbàáyé di sílẹ̀ pé haramu ni wáyé. àfáà bí nísìnyí wọn náà ní o introduce èèyàn méjì sẹ́mọ̀ pé ọ mákẹ́ẹ̀tì nu èyí ń yanjú àwọn méjì yìí náà tún mákẹ́ẹ̀tì fún èèyàn mẹ́rin tọ́ bọ́ bá dìsáàbù owó mákẹ́ẹ̀tì tèèyàn méjì kí n <laughs> èèyàn mẹ́rin tọ̀hún àwọn mẹ́rin wọn tún wá mákẹ́ẹ̀tì fún èèyàn mẹ́jọ ìwọ jòkó lókè téńté àyìn náà wọ́n máa ń rí wá wọ́n máa ń rí wá. mo fẹ́ kó yí eyín ni kẹ́ẹ̀ fi máa ń táwọn àfáà ń wí. gbogbo ń téèyàn ọba ti lè sọ pé iṣẹ́ tí mo ṣe nìí tí mo gbowó rẹ̀ haramu. àtọ́ba máa lórí lẹ́bù kan pé á. Ah, iye èèyàn tó mú wa òṣìṣẹ́ fún wa ní ìtọ̀ iye owó tá a gbà lára wọn <laughs> wọn náà gba commission tiẹ̀ kódé yìí wọn ò burú àmọ́ tí ń jẹ́ pyramid scheme ọmọ báwọn tí ẹ mọ̀ tó mọ pyramid ìtumọ̀ pyramid ní ntí ó fẹ̀ ń sálẹ̀ yọ wá tínrín ní òkè ó kọ tí wọ́n sọ náà nù àwọn tó bá ti pẹ́ bí àwọn bàbá àṣàlẹ̀ làwọn ó lé téńté sókè wọ́n kàn máa jẹ mọ̀lá gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ̀ ní sálẹ̀ ní àwọn ṣiṣẹ́ wọn ò kọ̀dà kìí ṣe oníwòwò tó dà tí sẹ̀ríà islam fara mọ́ ní sọmárì ẹ̀ fatiwa yìí kọ́lá kìí sọ̀nà kan ló ti jáde. àwọn àlùfáà ní islamic fiqh academy ní khartoum ní sudan fatiwa àwọn láfíríkà yẹn. darul ifta ifta authority ní egypt ní cairo fatiwa àwọn. markazil imam al-albani. للدراسات الإسلامية ní Jordan fatiwa wọn and so many other bodies gbogbo ibi tẹ́ ẹsẹ̀ máa wò ó lọ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ láwọn ọdún lárúbáwá wọn tó gbé dé Nàìjíríà ẹ̀yìn bóyá àwọn àfọ understand kí ni wọ́n understand ní ẹ̀sẹ̀ ẹ̀ mú kọ́ táwọn máa pè ń lárúbáwá business <laughs> business <laughs> business náà làwọn náà yí kó ní ń ṣe business àwọn àlùfáà òsì ní ẹ̀wá ẹ̀sàlàyé business náà sì yín fún wa yorùbá ti ṣàlàyé ìlànà náà ṣàlàyé pé a ọ̀dà o and I want to tell you authoritatively the pyramid scheme gbogbo bi lágbàáyé even lamẹ́ríkà illegal ni àwọn tó bá fẹ́ legalize ẹ̀ wọ́n wá introduce product yìí òfin ọmọnìyàn gan gbà pé àwọn ah, yóò wá lé téńté ètò eh, ọmọ rí lábẹ́ ọmọ rí lára àwọn in eh, in in most jurisdictions in the world kọ́dà àwọn máa ń mú yàn sí fóun ṣe pyramid scheme ọkàn jẹ oúnjẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ ṣe wàá mọ̀ pé èèyàn lè bọ́ lọ́wọ́ òfin ọmọ èèyàn bí èèyàn bá ti gbọ́n ọgbọ́n táwọn fi bọ́ lọ́wọ́ òfin man-made law ni pé wọ́n wá introduce kíni product ẹ máa ta product fúnra yín ẹ̀yin náà sì mọ̀ pé kì í sọ product yìí gan ẹ̀ là níyàn yín àmọ́ ní ti òfin ọmọ èèyàn gbogbo bí wọn bá ti ní tí wọn ní product tí wọn àwọn ẹ̀ fún ọlẹ̀ wọn ń tajà yìí àmọ́ ìwọ̀n ọ̀ràn ṣẹ̀rí àtọ́ ọlọ́run o ò lè parọ́ bọ́lọ́run bọ́ bá lè parọ́ fún kí ni ọmọ èèyàn tọ́ba ipá níyàn ni àti pé kákan máa rí lórí àwọn kan kò o àwọn àlùfáà lágbàáyé wọn ti ṣe fatiwa bọ̀tí yóò rìpíìtì ẹ̀ èyí wọn ò mí ni pé ṣẹ̀ríà ní ẹni èèyàn bá ti sẹ́ fún kọ́mọ̀ṣe kínní kọ́mọ̀ gbowó bọ́ bá mọ lórí pé ah, àwọn tó mú wá ebi wọn sanwó ọ̀dà nínú owó wọn o <laughs> ìgbà kínní commission marketing rẹ èyí wọn ò lè àmọ́ bá ti wá di ẹ level upon level pé ẹnìkan wà á ti rẹ́gísà látọdún mẹ́wàá ogún ọdún sóní ìsìn jẹun lọ bá mu náà wallahu a'lam ṣé kò sí ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin náà. látọ̀dọ̀ àwọn obìnrin please sir help us explain on antikaf most especially when we have exam and we are finished. ẹ bọ́yá ẹran mi létí tí àsìkò antikaf bá súnmọ́ normally a máa ń a máa ń sọ̀rọ̀ ìdájọ́ antikaf bọ́yá ló bá dé bíi nineteenth or twentieth of Ramadan ebo ní ní sixteen ọlọ́run jẹ́ àjùgbà náà lọ inshàlá هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين